الله والصلاة والسلام على رسول الله قال المؤلف رحمه الله حدثنا أبو نعيم قال حدثنا سفيان عن هشام بن عروة عن أبيه قال واخفض لهما جناح الذل من الرحمة قال لا تمتنع من شيء أحباه باب جزاء الوالدين حدثنا خبيثة قال حدثنا سفيان عن سهيل بن أبي صالح عن أبي عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال لا يجزي ولد والده إلا أن يجده مملوكا فيشتريه فيعتقه حدثنا آدم قال حدثنا شعبة قال حدثنا سعيد بن أبي بردة قال سمعت أبي يحدث أنه شهد ابنه أنه شهد ابن عمر ورجل زماني يطوف بالبيت حمل أمه وراء ظهره أنه حمل أمه أنه شهد أنه شهد ابن عمر نعم. أنه شهد ابن أنه شهد ابن بن عمر ورجل يماني رجلا ورجل يماني أنه شهد ابن عمر رجلا يمانيا مفعولا به أنه شهد ابن عمر رجلا يمانيا يمانيا يمانيا يسوق بالبيت حمل أمه وراء بعيره يقول إني لها بعير مفلل إن أبعرت ركابها لم أبعر ثم قال يا ابن, يا ابن عمر أتراني جزيتها قال لا ولا بزفرة ولا بزفرة واحدة ثم طاف ابن عمر فأتى, فأتى المقام فصلى ركعتين ثم قال يا ابن أبي موسى إن كل ركعتين تكفران ما أمامهما حدثنا عبد الله بن صالح قال حدثني الليل قال حدثني خالد بن يزيد عن سعيد بن أبي هلال عن أبي حازم عن أبي مرة مولى عقيل أن أبا هريرة كان يستخلفه مروان وكان يكون بذي حليفة فكانت أمه في بيت وهو في آخر قال فإذا أراد أن يخرج فوقف على بابها فقال السلام عليك يا أمتاه يا أمتاه ورحمة الله وبركاته فتقول وعليك السلام يا بني ورحمة الله وبركاته فيقول رحمك الله كما كما ربيتني صغيرة فتقول رحمك الله كما بررت كما بررتني كبيرة ثم إذا أراد أن يدخل صنع مثله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أديت لك جو إليه بالا من السرائم أتدبتي ibn umar sọ pé wàbùkà olùwàlẹ̀dẹ́ ni mẹ́rẹ̀lẹ̀ ọkọ̀ ẹkún àwọn òbí méjèèjì tọ́mọ bá dápọ̀ àwọn látàrí àgbọ̀ràn òun náà ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá torí ẹ̀ ọmọ gbọ́dọ̀ fura mẹ́sẹ̀jáni tí ó ti torí tí ó tàtàrí àìgbọ́rọ̀ rẹ̀. àìtẹ́ láti àwọn òbí tí wọ́n adẹni tó ń pa wọn lẹ́kún. قال لابن عمر ابن عمر رضي الله عنهما وسقي أتفرق من النار صب بيرو أتوانا أبو بيرو أتوانا kò sí tàbí ṣùgbọ́n pé kálukú wa kò sẹ́ni tó fẹ́ wọná kò sẹ́ni tó fẹ́ wọná àtẹni tí ń ṣe tọ́tọ́ àtẹni tí ò ṣe tọ́tọ́ àti mùsùlùmí àti káfíìrì oníkálukú ń rò pé tóun bá tiẹ̀ kú tí wọ́n bá tiẹ̀ gbóhùn dìde kó wọn dìde ní dìde ẹni tí ó wà lẹ́jẹ̀ náà kó wọn mẹ́sẹ̀ dìde ní dìde ẹni tí ó wọ̀ ìbéèrè tí Ibn Umar wá ń ṣe nípa pé sọ̀nbẹ́rù náà. eléyìí jẹ́ bẹ́ẹ̀ nítorí pé àwọn ọmọ èèyàn wọ́n máa bẹ̀rù àti wọná láti máa bẹ̀rù àti wọná eléyìí ò tako tawhid kẹ́bí yẹn ti máa bẹ̀rù àti jásókun tí wọ́n máa bẹ̀rù náà mẹ́nàmẹ́nà tí wọ́n máa bẹ̀rù àti rébọ́lá torí òkè. Okay téèyàn máa bẹ̀rù àtijọ́ sí kòtò gbogbo eléyìí ń bẹ nínú nítorí wọn pè ní alkhawfu tabi'i ìbẹ̀rù tó ṣe pọ́lọ̀ ti dá mọ́yàn. ǹjẹ́ wọ́n wá ń bẹ̀rù nábì wọ́n bẹ̀rù rẹ̀ láti wọ̀ wa tuhibbu an tadkhula al-janna ó sì wọ̀ ọkọ̀tẹ́ pa al lọ́wọ́ qultu i wallahi mo ni mo tún fọlọ́ ń búra pé ẹ̀rọ àtiwọ́ náà ń bà mí àlùjáná ló sì wù mí kí n wọ̀ ọ̀rẹ́ àhẹ́lìyàn wàlídà wọ́n ní sí bàbá àti ìyá rẹ̀ ń bẹ láyé láàyè yẹn ní kébi tí ìyẹn ti lè rà àlùjáná wọ̀ ni tí bàbá àti ìyá rẹ̀ ń bẹ láyé láàyè qultu indi indi ummi mo ní ìyá mi ló wà láyé. قال فوالله لو ألنت لها الكلام wọ́n ní mo fọlọ́ ń búra tó o bá lọ lẹ ọ̀rọ̀ tó o máa bá sọ tó o máa bá sọ̀rọ̀ bí ọmọ gáràjì tí o lẹ́kọ̀ọ́ tí o máa bá sọ̀rọ̀ bí ìgbà tó ń bára ta sọ̀rọ̀ wà á tọ́ àmì tẹ̀ hàn kó o sì fún yàrá rẹ lóúnjẹ. لتدخلن الجنة mo fọlọ́n bora pé ọ̀wọ́ àlùjáná mẹ́tìtọ́nà pẹ̀tẹ́lkẹ́bẹ́ lópin ìgbà tó o bá jẹ́ pé pẹ̀lú dáadáa tó ń ṣe o ò jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. so ntí alimami Bukhari tó nílò nínú àdéhùn yẹn ni wípé ní ìparí ọ̀rọ̀ Ibn Umar àròsọ fẹ́ni tó gbọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ rẹ̀ ó ní ṣé wọ́n ń bẹ̀rù ná àbọ̀ bẹ̀rù ná ó ló ń bẹ̀rù ná ó sì wù ọ́ láti wà àlùjánnà ó ní bẹ́ẹ̀ ni onítọ́ba jẹ́ bẹ́ẹ̀ sáwọn òbí rẹ méjèèjì wọn bẹ láyé bí àwọn ti lọ wọn níyà mi nìkan ló kù wọn ni mo fọlọ́n búra tó ọba lọ lẹ ọ̀rọ̀ ẹnu rẹ fún yàrá rẹ tó máa bá sọ̀rọ̀ pẹ̀lẹ́ yóò sínú kájú la wà mi lè jẹ́ kẹ́ni kọ́ bá mi lásìkò jẹ́ mi lásìkò bàbá mi báyà rẹ sọ̀rọ̀ pẹ̀lẹ́ tó ń sin fún ya rẹ ló ń jẹ́ tó sọ fún pé tó bá ti sún kọ́dúnà tó rú ń pa torí pé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mu gbẹ̀gìrì rẹ̀ ẹ̀ retí rẹ̀ báwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ò lẹ́kọ̀ọ́ ni wọ́n ti ṣe máa ṣe sí àwọn òbí wọn wàá pàdé lọ ńgbà tí kankan máa ń sobi wọn ti ń bùkátà kí wọn náwó wọn sọ pé àwọn olówó táwọn fẹ́ ná bí ìyá ọba kúkó kú bí bàbá ọba sì kúkó kú káwọn kúkó náwó lẹ́ẹ̀ka. a'udhu billah tó bá fi lé lẹ́wọ̀n fún yàrá rẹ tó ń sìn fún yàrá rẹ lóúnjẹ jẹ mọ́fọ́lọ́mùbúra kọ́ wà lùjẹ́nà lópin ìwà tó bá ti dìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá. àwọn náà ọjà kíyèsára àwọn òbí wa àwọn ni wọ́n ṣe onísábàbí wa tá a fi délé ayé ìwọ wọn lórí wa ọ̀pọ̀ kìí tán pẹ̀lú kú wọn ìwọ yẹn ó sì máa lọ bẹ́ẹ̀ náà ni kọlọ yẹn lẹdá wa kọ́kọ́ wa máa ṣe èèyàn gbọ́dọ̀ ẹjẹ ni tó ṣe pé yóò ti máa fi hàn òbí rẹ̀ pé èmi ò ọ̀rọ̀ bá mi sọ gan kò wù mí tẹmáàsì bẹ̀rẹ̀ sini ní bọ́ sọ̀rọ̀ oníjẹ́ni tí ń fi hàn yìí pé ẹ̀ńdàmílàmú gbogbo gbà kínní ọ̀rọ̀ yìí kan náà jojúmọ́. tóbi rẹ̀ bá sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n tẹ́ná tí wọ́n kulẹ̀ ńgbà wọn bá kulẹ̀ wọn náà wọn á wá sọ tiẹ̀ gbà bá ti sọ tiẹ̀ wàá rántí ẹni tó ń bá sọ̀rọ̀ bàbá rẹ̀ ni àbí yá rẹ̀ òbúkátà káràtà kan ṣẹ̀ṣẹ̀ sọ fún ọ pé bàbá rẹ̀ mà ní ìyá rẹ̀ mà ní ok kí ló ń tó à ń fẹ́ kí wọ́n sọ fún ọ gbà tó ọ̀dá bàbá rẹ màá ń bàbà ọ̀dá ìyá rẹ màá ń yà tó má sì ná ọmọ òfu ọmọ àdánù ò ní náwọ́ ṣe lè fi hàn wá pé a gbọ́dọ̀ ẹni tó ṣe pé a ní máa báwọn òbí wa ká máa wá tàùn sí wọn káwọn máa wò káwọn ti lajú àwọn òbí wa lóko láàmú àwọ̀ pé ibi táwa la ti dé tí o bá kẹsí pé èèyàn kan máa ń gbà pé ẹnìkan bàbá èèyàn nìkan nìyé èèyàn ó fẹ́ kẹ́nìkan tí wàá yọ lẹ́nu abẹ́ gbọ́rọ̀ ó kúkú pa wọn ó sinmi ọ̀bọ. ọ̀ọ́lẹ̀ òun rẹ ọ̀ọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ ọ̀ọ́lẹ̀ àwọn agbólóhùn rẹ fún ìyá àti bàbá rẹ ó sì fún wọn lóúnjẹ jẹ ìyá bàbá kan ò sí tí wọn máa tọrọ tí wọ́n máa tọrọ agbe lọ́dọ̀ ọmọ rẹ̀ ìyá bàbá kan ò sí tí ó wàá lọ máa yáwó fìgbé torí ọmọ òun ní kò fóun ló ń jẹjẹ àbúrò lọ yáwó ẹni tó bá lè bá ọmọ yín sọ̀rọ̀ tí ó fi gbọ́ níbi tí bá ti gbọ́ oní ọba sọ̀rọ̀ nínú ojúṣe rẹ̀ ní kò gbọ́dọ̀ máa wò bí rẹ̀ ẹ̀ràn kébi ọmọ pa wọn. ọwọ afọrọ tó dùn sílẹ̀ owó ń bẹ lápò rẹ òtún fò náà lẹ ọ ṣe dà ó sì máa pé ó ti máa ń pé àwọn òbí yẹn wọn bùkátà kó wọn bọ́ wọn yọ àmọ̀dọ́gbọ́n yọ bọ́rọ́ tí òfin ní jẹ́ pé kọ́bọ̀ tọwọ́ rẹ̀ jáde sọ́dọ̀ òbí rẹ̀ wọn náà ti lè máa tọrọ pé bá wa ran àwọn òbí wa lọ́wọ́ àwọn òbí wa wọ́n ti ń rí ṣe tẹ́lẹ̀ wọn ò rí ṣe má owó ti wà lọ́wọ́ wọn tẹ́lẹ̀ kò sówó má bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ tí ọ̀fẹ́ kan ṣe ni máa sọ bàbá rẹ̀ di tí ọmọ tó ṣe bára ẹlẹ́mi ni tọ́ba ti ṣe bẹ́ẹ̀ ó fọlọ́wọn bá búra pé wàá wà lùjẹ́nà lópin ìgbà tó ọba jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó àdéhìí ọ̀nyà ọ̀nyà gidigidi torí pé ẹlòmíì tó bá ti sọ pé tó bá ti ṣe nǹkan báyìí àlìjáná lọ́wọ́ yóò mọ̀ wá ṣèṣe wípé òun nìkan ló ń gbọ́rọ̀ yẹn òun nìkan ló ń sì tẹ̀lé àwọn aráyé yòókù wọn gbọ́ ámbọ̀sibọ́sí pé wọ́n tẹ̀lé eléyìí wà burúkú ni o kí ni tó burú nínú pé mi ni mo gbọ́ ọ̀rọ̀ tó lè mú wa sórí rẹ̀ èmi wọn sọ fẹ́ ni tí kò gbọ́ nítorí kí gbogbo olè bá àjọ sórí rẹ kí ló burú mi wàá lẹ gbólóhùn ẹnu ẹ wàá sì gbìyànjú láti rí i pé ọ̀nbọ yìí àti bàbá rẹ tí wọn ò bá ní nǹkan tí wọ́n fi bọ́ra wọn. wàá sì máa dáṣọ sí wọn lọ́rùn ní ìgbà tí ọlọ́run bá bù ọ́ láti rí láti ṣe bẹ́ẹ̀. tó bá ń ṣe àwọn dáadáa dáadáa yìí tó lẹ́hùn tó ń fún wọn lóúnjẹ anábì ni mo fọlọ́n búra wípé wàá wọ àlùjánnà àmọ́ lókun wà tó bá jìnnà táwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nítorí tí èèyàn bá ń ṣe dáadáa tí ó jìnnà sáìdá àìdá yóò padà wá borí dáadáa tó wà lọ́wọ́ rẹ̀ ńjọ́ ètò sì rọrùn wọn náà ní kí ẹni títí ń ṣe islam tẹ́lẹ̀ kó lóhun kó lóhun òun ṣe má ẹsùn mọ̀ pé àwọn òbí mi tọ́mọ bá ti ń ṣe àìdá sí wọn tọ́mọ ń hùwà burúkú sí wọn òbí mi gan lè kó òun ṣe islam mà torí ẹ má fa àwọn òbí yín sílẹ̀ o ẹ má bá ọ sọ̀rọ̀ tó dáa ẹ má fa àwọn òbí yín sílẹ̀ o ẹ gbọ́dọ̀ fi ibi pa wọn ẹ má fa àwọn òbí yín sílẹ̀ o àyè tó dáa ní kẹtí kí wọ́n máa gbé ẹ má fa àwọn obìnrin sílẹ̀ aṣọ tó sùn à òun náà ní kí wọ́n máa wọ̀ èèyàn sì ní jẹ́ ẹni tí ń ṣe gbogbo dáadáadáadáa yìí kó wá dòmúlẹ̀ mọ́fò àlùjáná lọ́padà ríwọ̀ tó bá ti lọ́la gbẹ̀ǹdà òkè àná ẹgbàá wáyé الشيخ الألباني رحمه الله وأني حديث صحيح حديث ذو فسان لأنه nínú tíra àwọn sàhíhù al-adab al-mufrad torí pé iṣẹ́ méjì ni sheikh al-albani ti ṣe fún tíra yìí kọ́lá ẹlẹ́dàá akọ́bọ̀ asẹ́lẹ̀sán rè ó pín sí méjì ó ti lórí gbogbo ìtọ́jẹ́ ìtọ́fẹsẹ̀ múlẹ̀ tọ́jẹ́ ẹ̀rí eléyìí tí ó fẹsẹ̀ rinlẹ̀ tó gúnrégé ó kójọ sínú tíra tó pè ní sahihul adabil mufrad so nínú rẹ̀ láti láti fi eléyìí fi hàn pé àdéhùn yìí ọ̀fẹ́sẹ̀ rìn nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ ń bẹ́ẹ̀ òun náà ni pé má darapọ̀ mọ́ àwọn èèyàn kan tó yẹ pé dídarapọ̀ mọ́ àwọn ìsìn náà ni ó padà já sí fún ọ ó mà lónìí àbọ̀ ọ̀mà nítorí pé ẹni tó gba àdéhùn wa tá a pè ní Qaysala bunu Mayyaz ó lóun ti jẹ́ ọ̀kan nínú àwọn anajadat so kọlọ darapọ̀ mọ́ àwọn èèyàn kan kò sí nínú ọ̀nà wọn àgbẹ̀ pẹ̀lú àwọn mùsùlùmí ni yá ayyuha alladhina amanu ittaqullaha wa kunu ma'a ọdẹ pé ẹ máa bẹ pẹ̀lú àwọn olódodo ni as-sadiqun àwọn náà làwọn sàhábà ìgbà tí àwọn muhajirun ìgbà tí àwọn ansar táwọn jẹ́ al-muflihun والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة أولئك هم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين أبو بكر رضي الله عنه ó láwọn lọ́lọ́wọ́ bá ń bá wí àwọn muhajirun ní ìgbà tí àwọn ansọ́ọ̀rù tọ́lọ́ ń pè wọ́n ní al-muflihun tọ́ nínú àwọn ẹ̀kọ́ tó tún wà nínú ọ̀rọ̀ yìí nínú ẹgbà wáyìí òun náà ní pé látàrí pé ẹgbẹ́ ni wọ́n ṣe nítorí pé lábẹ́ àbúradà ẹgbẹ́ gbogbo nǹkan ló lè wọbẹ̀ àwọn ẹni tí wọ́n ń ṣẹgbẹ́ yẹn máa sọ pé gbogbo nǹkan bá wọbẹ̀ kò túmọ̀ sí pé gbogbo nǹkan ni ọ̀sẹ̀ kù bẹ̀ ńgbọ̀ bá yá jọ́ yóò fi já sí pé etí ọ̀dà ayọ́dànù ó lè jẹ́ pé rí ń bẹ̀ ni ò dìgbà tí wọ́n yọ dànù padà wàá máa já eléyìí tó tún wà ń bẹ òun náà ni pé àwọn sọhábà ridwanullahi alayhim àwọn ẹni tó dé lẹ́yìn wọn tá a mọ̀ sí at-tabi'un àwọn ẹni tí ń tẹ̀lé àwọn at-tabi'un àwọn ní ní tó dájú òun náà ni wípé ẹni tí bá ti ń tẹ̀lé ti àwọn aṣíwájú wa rere tí ò yẹ ẹsẹ̀ kúrò lórí ẹ̀ ìṣìnà sọ̀rọ̀ kó tó lọ sọ́dọ̀ olúwa rẹ̀ ṣùgbọ́n ẹni tó ti ya pa títà àwọn aṣíwájú wa rere ìmọ̀nà sọ̀rọ̀ kọ́ wà lọ́dọ̀ rẹ̀ ni wọ́n fẹ́ ṣé ìṣìnà sọ̀rọ̀ kọ́ wà lọ́dọ̀ rẹ̀ àbí mọ̀nà sọ̀rọ̀ kó rìn lọ́dọ̀ rẹ̀ èyí tó bá fẹ́ kó mú ẹ̀kọ́ sì tún wá ń bẹ̀ pé àwọn tí ò tọ́ máa ń bí àwọn àwọn tàbí'ùn wọn máa ń bi àwọn sàhábà lò ẹ̀kọ́ yìí ọ̀gbọ́dọ̀ parẹ́ títí láéláé bí ẹni tí wọ́n mọ̀ tó nǹkan kọ́ máa bi ẹni tí wọ́n mọ̀ jùlọ lọ́nà tó fi jẹ́ pé gbogbo wọ́n padà jọ dọ́gba nínú pé nǹkan yìí ti gbogbo wa ti mà nítorí pé ìmà wọn ní kò sínú tó yẹ ká máa gbé pamọ́ sẹ́ni tó bá fẹ́ kọ́ kò sínú tó yẹ ká máa fẹ́ fi taratara kọ́ ẹni tó fẹ́ kọ́ ọ pàápàá jùlọ ńgbà tó ṣe pé àwa tí a wà nípò kan wá bí wá lónìí ikú ń bẹ tó bá kú tó fi màyàmáyà ó sì kú nìyẹn ó kú pẹ̀lú ẹrù lásán ìwọ òfin sèyàn láǹfààní àǹfààní mélòó ni wọn náà mú bẹ kó tó dára lẹ torí ẹ̀ náà ṣe ń bi àwọn sọ̀hábà lè tó bá sì fẹ́ ṣèbéèrè wọ́n máa ń bi àwọn kan láàrin àwọn sọ̀hábà tó yẹ pé ọgọ́rùn èèyàn ti mọ̀ wọ́n ní ẹni tí máa dáhùn ìbéèrè tá a bá ṣe nípa ẹ̀. yọ̀bí ibn Umar ibn Abbas radiyallahu anhuma àtàwọn míì nínú àwọn sàhábà tó yẹ pé àwọn náà máa dáhùn sáwọn béèrè ṣùgbọ́n ìgbà àwọn ó lè má pọ̀ bíi ti àwọn tìṣáájú tó àwọn eléyìí á máa bi léèrè. yẹ́bí ó ti jẹ́ pé láwùjọ tiẹ̀ náà ẹni tó jẹ́ pé ọmọ dáadáa lọ́mọ gbiléèrè yìí sẹ́ni tí ọmọ tó nǹkan tó sí ọ lọ́nà tó yẹ pé ńgbà tó bá padà rí pé òun ti àṣìṣe ọ wá lọ ó ní kí wọ́n bò ń ha gbogbo nǹkan tó ń fi sẹ́nu kí wọ́n bò ń ha dànù wọ́n sì ti ń ké tipẹ́ tóun tóun ọ̀ka fún tẹ́ ẹ bá ti wá rí pé ẹ lọ sọ́dọ̀ àwọn sọ̀hábà táwọn nímọ̀ yẹn ní tó bá sọ fún yẹn tẹ̀lé ẹ̀ ní yiri rẹ̀ wò because nínú kákẹ́kọ̀ọ́ kọ́ máa yiri tó lùkọ́ kọ̀ wò ẹ̀kọ́ ìdúró lórí irú wọn ebi wọn mọ̀ tẹ́lẹ̀ náà tí wọn bá mọ̀ kí lọ wá sí kí lọ wá kẹ́kọ̀ọ́ sí wọn á bọ nípa àmọ́ wọn pé sípé bẹ́ẹ̀ ni tí ìwọ náà sì náà lè ṣe àfáà tí mo àwọn ṣẹgbẹ́ Yorùbá ṣe àfáà Yorùbá tó máa ń ṣẹgbẹ́ wọn yàn àwọn kan láfa àwọn afáàtàn bá wá yan wọn là fẹ́ gbẹ ni kí ni function tiwọn kó ṣàdúrà bẹ̀rẹ̀ kó ṣàdúrà parí tí nǹkan bá rú àwọn èèyàn lójú wọn lè ní àwọn aláfa kan lọ wádìí wa tẹláfa bá wádìí dé wọn lè tún sọ pé káwọn gbé síwájú lé nítorí wọn bá rí sí ní táwọn aláfa mú wa sòyọ àdìpọ̀ tó ń gbà bí gbà kùnú ẹni tí ọmọ rìsáàtì ṣe kankan òní ètò wa máa rúlù ọ̀rọ̀ àfààyàn wa máa rúlù ẹ̀ out ni wọ́n máa sọ fún un wípé ṣé ń tẹ̀sí wí bẹ́ẹ̀ náà lò àbí ẹ̀tù lọ tún sí àyẹ̀wò àwọn olùdílé ẹ̀mí ṣe fún àná tuntun pé yorùbá mọ̀ pé inú gbólóńtà ti kàn yẹn lábùkù tó kọ̀ fẹ́ẹ̀ sí o kọ́ ọ sọ fún ní mímọ̀ kan pé kọ̀dájú pé wo tíra ìdàdà àbẹ́tù lọ tún tíra yẹ̀wò torí ẹ̀ tí ọba ti ní dàbí àwọn àfa Yorùbá ọba ti béèrè lọ́dọ̀ ẹni tó mà tó bá ti sọ fún ẹ kó dì mọ́ ni ẹni tó sì mà kọ́ máa ṣàánú aláìmọ̀ kọ́kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n mọ̀ torí káìmọ̀ kan kó lè bá àfàwọn náà sílẹ̀ yìí eléyìí jẹ́ ìgbà wa yẹn ìgbà wa tó tẹ̀lé wa látọ̀dọ̀ Abu Nu'aym títí di ọ̀dọ̀ Hisham ibn Urwa Urwa ọmọ Az-Zubayr onagba alátọ̀dọ̀ bàbá rẹ̀ Az-Zubayr ibn al-Awwam radiyallahu anhu níbi tafsir ọ̀rọ̀ ọlọ́run tó ní waqfid lahuma janaha adh-dhulli mina ar rẹ̀ yí apá rẹ̀ sílẹ̀. fún bàbá àtìyá rẹ látàrí wípé o láàánú sí wọn inú òjò kọ rẹ yí apá rẹ yẹn sílẹ̀ ọlọ́ni kọ rẹ sílẹ̀ torí àánú àánú táwọn ti ní sí ọ tẹ́lẹ̀ àánú tí wọn náà gbọ́dọ̀ ní sí wọn nísì. tọ́ Hisham ibn Urwa. ọgbà alátọ̀dọ̀ bàbá rẹ̀ azubair ó ní azubair ibn awam ó túmọ̀ àyà yìí pé la tamtana' min shay'in ahabba wọ́n pé lockdown ó ti bẹ̀rẹ̀ ntí dáàdì rẹ̀ béèrè ntí mọ́mì rẹ̀ fẹ́ tó dùn mọ́ wọn ò bá wọn pèsè rẹ̀ tó rọ́ọ̀lì tí ká nìkan kó lockdown ti bẹ̀rẹ̀ kí lockdown ó tó wá bẹ̀rẹ̀ nǹkan wọ́n ti sọ̀rọ̀ ifọ̀ látàgò mẹ́ta wọ́n á sọ pé lockdown ti bẹ̀rẹ̀ láago méjì abẹ́rẹ́ rí nǹkan mẹ́wàá sọ eléyìí kò lè sáyè fún irun wọn kò lè sáyè fún irun wọn eléyìí fi hàn pé a gbọ́dọ̀ lẹ̀ fáwọn òbí wa ká ṣe wọ́n jẹ́jẹ́ nítorí pé òbí ó lè máa halẹ̀ ó lè máa ṣe kó nǹkan máa ṣe ṣùgbọ́n ẹni tó dájú ni pé ó lè jẹ́ pé ẹ̀mí rẹ̀ ní fi ṣe gbogbo nǹkan yàtọ̀ sí wọ́n tó ti dàgbà tó bóbi rẹ̀ ṣe dàgbà ó ní ma nǹkan tí ọmọ ń ṣe yẹn ìyànjú tó máa ń gbà lórí bó ti ṣe nísìnyí ọlọ́run nìkan Allah onìkan ló lè gba omi yẹn lẹ̀ ló lè sàánú wọn torí pé nítorí dájú òun náà ní pé àwọn àṣẹ tó náà bá pa yìí á rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ni wọ́n ń tẹ̀lé àwọn kan sì wà táwọn jọ gọ́ọ̀rọ̀ táwọn yìí tẹ̀lé kọ́nà ọ̀sán ẹ̀rí ọ̀rọ̀ yìí tó fi hàn wá o pé ká lẹ́wọ̀n fáwọn òbí wa ká sì máa fún aláìní lóúnjẹ ní gbogbo sọ̀láàtì ilé ìtọ́jú ara yìí. <coughs> lẹ́yìn lẹ́yìn kájọ ni tó rẹ ìyá apá wa fáwọn òbí wa káma sì máa takwa kaka níwájú wọn káláàánú wọn kọlọ̀ ẹlẹ́dàá kó lè bá sàánú àwa náà ẹgbẹ́ wa tó tẹ̀lé lẹ́yìn alimami Bukhari ó mú wa ní báàbù jaza'il walidayn ọ̀rọ̀ nípa ẹ̀san àwọn òbí èèyàn ẹ̀san bàbá rẹ̀ ẹ̀san ìyá rẹ̀. أبقى أري ولا أبو هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يجزي ولد والده إلا أن يجده مملوكا فيشتريه فيعتقه ẹgbà wáyé ó ń fi hàn wá wípé kò sí ní tó lè ṣe kò sí ní tó lè ṣe fún bàbá rẹ kò sí ní tó lè ṣe fún ìyá rẹ̀ táàpò ti san wọ́n lẹ́sàn wàhálà tó ń ṣe lórí rẹ̀ láàyè jìzí wàlẹ́dún wàlídà ọmọ ò lè san òbí rẹ̀ lẹ́sàn rẹ̀ torí ẹgbàgbé ẹ̀ ohunkóhun tó bá rí kó ṣe ó lè san ìyá rẹ̀ tàbí bàbá rẹ̀ lẹ́sàn wọn ìlà ẹ̀yìn ẹ̀jídàwó mamlúkan àbíkọ́ bá bàbá rẹ̀ lẹ́rú ibi tá a ti lè sọ pé yes o ti pé ìwọ bàbá rẹ fún mi kọ bá bàbá rẹ lẹ́rú kó wá ṣẹlẹ̀ yìí pé ìwọ wá ra bàbá rẹ o wá sọ di òmìnira ẹni tó bá ti bẹ́ẹ̀ o ti san bàbá rẹ lẹ́sìn nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọmọlúwàbí ni wọ́n bí bàbá wọn ìṣẹ̀lẹ̀ ni ló mu di ẹrú ìwọ wá dá bàbá rẹ padà sórí bó ti ṣe wà gángan à ó ti san bàbá rẹ lẹ ọsọ bàbá rẹ tó dẹrú ọsọdọmà kìí ṣe bíi kí bàbá rẹ ọmọ àjòkọ rẹ kọ àmọ́ kọ máa àjòkọ bàbá rẹ kó sì máa jára lé bàbá rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti dẹrú tó yẹ pé gbogbo ibi tí wọn bá fà á lọ tẹ̀tẹ̀ náà ni ó ti dẹrú kò lè dáṣẹ kẹsẹ fúnra ara rẹ̀ ó ti dẹrú kò lè rẹdọ̀fi lórí òróǹro má nítorí wípé kọ̀dánira rẹ̀ ọ̀gá rẹ̀ lónìí wọ́n wá mú kó lóko ẹrú yẹn ìgbà yẹn lásọ pé ó gbìyànjú ọ̀sán bàbá rẹ̀ lẹ́sàn gbogbo wàhálà tiẹ̀ náà tó ṣe lé ọ lórí eléyìí túmọ̀ sí pé ọlọ́run ló jẹ́ lórí wa o pé. Okay àwọn bọ́mọdé máa jọra rẹ̀ lójú tí máa wò kí kò sí tóun ṣe fóbi òun torí kọ́ ọba ara mọ́tò fóbi torí kọ́ ọba kọ́ ilé kan fóbi rẹ̀ torí kí ọba ara nǹkan olówó iyebíye kan fóbi rẹ̀ kó wá jẹ́ pé òun wò ó pé pẹ̀lú tó ti ṣe yẹn ẹgbà díẹ̀ mi nígbà tí mo tún fẹ́ ṣe fún yín má ẹ pa mí ni bẹ́ẹ̀ lọ́mọ mi mà jẹ́ tí wọ́n ara mọ́tò àgbòlò kan fóbi rẹ̀ tó ọkọ lè amọ̀nyájú fóbi rẹ̀ tó ń da gbénídàmọ́sí sóbi rẹ̀ lọ́rùn kí wọ́n lè léyìn fẹ́ kó nínú gbogbo wọ̀ tí ń bẹ lórí rẹ̀ fóbi rẹ̀ kókó nǹkan kan torí ẹ̀ à ń bùkátà láti jẹ́ kí àwọn ọmọ ọmọ bí kò sí ní tó lè ṣe fóbi rẹ̀ sẹ́ẹ̀ tí ó túmọ̀ sí wípé ìwọ yìí o ọmọ tó mọ̀ọ́lẹ́ ní ọ ẹ̀yà àfi tó bá pẹ́rú lòbí rẹ tó wá mú kó ló pẹ́rú tó sọ́dọ̀ ọmọlúwàbí wà náà lásọ pé yẹs o ti san bàbá rẹ àìjẹ́bẹ̀ kí lọ fẹ́ sọ pé oríṣi ẹgbà wáyé wọn náà fẹsẹ̀ rìn lẹ̀ látọ̀dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. ẹgbẹ́ wa tó tún tẹ̀lé lẹ́yìn wọ́n wá ẹgbẹ́ wa yìí ó fi hàn wá pé èèyàn tọ́lọ̀ ń bá bùkún ràn òbí rẹ lọ́wọ́ ìṣe bàbá rẹ ní ìṣe ìyá rẹ ọmọ rere kan ò sí tí ó fẹ́ rí bàbá rẹ̀ lóko ẹrú ọmọ rere kan ò sí tí ó fẹ́ rí ìyá rẹ̀ lóko ẹrú nítorí pé ẹrú tẹ rí yẹn òun ò dára rẹ̀ ní kò dákòókò rẹ̀ ní ẹni tó ní ló ní gbogbo nǹkan tó bá ní wáá wá lọmọ rere kan sì wá fẹ́ kápẹ́ bàbá òun bẹ lẹ́rú ìyá òun bẹ lẹ́rú wọ́n sì jọmọlúàbí ìwọ ò sí lẹ́rú kò lè ṣeéṣe ẹgbẹ́ wa tó tẹ̀lé léyìí ọwọ́ látọ̀dọ̀ Abu Burda ó ní sami'tu abi yuhaddithu ó ní mo gbọ́ tí bàbá mi Sa'id ibnu Abi Burda ó ní mo gbọ́ tí bàbá mi Abu Burda ti ń sọ wípé mo gbọ́ tí bàbá mi sọ wípé mo rí ibn Umar àbí ibn Umar rí ọkùnrin kan yamaniyan tó jẹ́ ará Yaman ibn Umar ó rí ọkùnrin kan tó jẹ́ ará Yaman. yatufu bil bayti tí ń ṣe tawafu lé ọlọ́run ní Kaaba hamala ummuhu wara'a zahri lẹ́yìn tó pọn ìyá rẹ̀ sẹ́yìn ó wá sí umra ó sì dára Yaman ó wá pọn ìyá rẹ̀ sẹ́yìn níbi títí ṣe tawaf ó wá ń da ó ń da lórí báyìí inni laha ba'iruha al-mudhallalu. إن أذعرت ركابها لم أذعر ولمي من رقمي ري إلي تاتي تلولي بافن èmi ni ràkúnmí rẹ tá a ti tẹ lórí bá fún yẹn fún anabi wa Muhammad a fún ìyá mi èmi ni ràkúnmí ìyá mi tá a ti tẹ lórí bá fún ìyá mi tí ràkúnmí yìí ń oṣù ìrọ tí ń bá ń dẹrù báyẹn tí máa ń dẹ́rù bà ha ẹni tó gùn lam ọ̀zàárì ẹ̀rù oníbèmí o torí ìyá ni mo fi gbé ìyẹn ni kí ẹ̀yìn mi tí máa ń pè áá ìyá ìwúwo áá egun ọbẹ̀ dára lélẹ́gùn ẹ̀yìn ni kò ní ṣebí ìgbà tí mo gbọ́ ṣebí ìyá mo gbé gbégun ẹ̀yìn bá fẹ́ dákọ́já ẹ̀mí ló lẹ́yìn gbá ti pọn ìyá yín rí ẹlòmíà mọ̀ pé àpọ̀n ìyá bá wọ́n àti ètè bébì àní ìyá rẹ̀ ẹ̀mí ló lọ. lẹ́sẹ̀ àwọn ẹ̀yà wa kò sí tàbí ṣùgbọ́n wọ́n jẹ bàbá ńlá rẹ̀ lórí oníkálukú kó tó di kó ríra rẹ̀ báyìí. ẹ sì rí i pé ìgbà tí wọ́n ní arákùnrin yámánì yọ̀ọ̀kan ìyá rẹ̀ kò lè bá wà áfíríkà lójijì torí láfíríkà àwọn obìnrin máa pa mọ́ so ó sì fi hàn iláyé john náà àwọn èèyàn tó ṣe pé wọ́n ń sẹ̀mí ní déédéé bọ́lọ̀ ti ṣe dá wọn wọn máa dábàá fẹ̀yìn pamọ́ sábà pa áfíríkà nìkan ní fẹ̀yìn pamọ́ yemen lọkùnrin ti wá ọkàn ya rẹ̀ ìtọ́kàn jẹ́ bàbá nínú ìròyìn yìí tó tún mú ìyá dání òun náà ní pé màmá rẹ̀ lọ́pàá kìí sọ ọmọ ló fẹ́yìn màmá tó bí lọ́pàá eléyìí túmọ̀ sí pé kẹ́nìkan máa bu wa lẹ́yìn áfíríkà tẹ́ máa pọ́n máa àwọn náà wá sọ fún pé ẹ̀yin òyìnbó tẹ máa pamọ́ sáyà àwọn ń pamọ́ sẹ́yìn ẹ̀yin ń pamọ́ sáyà wọn ò sokùn kan wọn ò so mara wọn á fọmọ kọ lágbọn akọ àwọn ti pọn mánu ọkọ lè bá ìyàwó rẹ̀ pọn bẹ́ẹ̀ kí ìyàwó ọmọ wa san pọ ọlá wọn á bá dọjà léyìí tó sì jẹ́ pé kò yẹ kẹ́nìkan kan bẹ́ẹ̀ nìkan kan pọ́n nítorí pé àwọn ẹ̀kọ́ tí ń bẹ́ńbẹ́ ọbọ̀ oníkálukú wí ó sì yẹ kó oníkálukú ṣàkíyèsí tiẹ̀ kò yẹ kẹ́nìkan kan bọ̀ ọkàn yá rẹ̀ wọn náà lọ yẹ kó ọkàn yá rẹ̀ gbàtí Ibn Umar tí ó rí arákùnrin yìí bẹ́ẹ̀ tí ń dá wákàtí awí yìí bẹ́ẹ̀ wá onáwó asàkíyèsí ibn Umar wá ní yabna Umar wàmà Umar àtẹ̀rọ ni ìjàzà ètò ha ṣé o rí i pé mo ti sàn yá ìlẹ́sàn àbò rí ṣé wọ́n pọn ya ṣé n tí ì san ṣé mo san lẹ́sàn àbí n san lẹ́sàn lóòótọ́ kìí ṣe gbogbo alálẹ́ kan bí wa ọmọdé fi ń sá fún bàbá rẹ̀ ti ń sá fún ìyá rẹ̀ lọ́wọ́ àkọ́fẹ́ kan sáré sábà fẹ́ ṣubú wọn ṣubú ni bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọmọ abúlé ọ̀sùn. tọ́ gbàtí òṣèlú wa níwọ̀ Ibn Umar tó rí pé tẹ́ntì mo ṣe yí wa tó ní pé mo ti san ìyá mi lẹ́sàn-án. onílà wàlẹ́ bizafrọ́ bizafuratin wahida ó lò ó ti rí wọn san lẹ́sàn kò rí bẹ́ẹ̀ ó ti rí ààrẹ san lẹ́sàn kọ́dà ló di wọn mímí jáde kan. shahiq mímí sínú zafir mímí sóde ló di wọn mímí jáde kan ó ti sàn yàrá ẹ̀ lọ́sàn. Eh? ìrìn tún pọ̀ wájú ọkàn pọn ya lásán wọn náà wà lọ ọrọ já oṣù ya mọ́ra tí o tún jọ bí a ti pọn báwọn ti pọn ọ dáadáa torí rẹ òfin sẹgbẹ kan tó o máa yọ ọwọ́ jáde ń yọkúyọ gbàtà ti fẹ́ kọ yọ ọwọ́ méjèèjì wọn yọ nítìní ìwọ ní ìsìn wa lọ pọn ya tí ọba ṣe dáadáa o lè gbé ya wọn lẹ o tún hàn mọ ya nígbà jókòó dáadáa ṣubú o fẹ́ mọ̀ pé ìyá àti òsì sọ fún wọn bẹ́ẹ̀ nígbà tó wàá róńdó. طب ثم طاف ابن عمر ابن عمر واسي طواف لا يتقاري طواف ولا واسي مقام إبراهيم ó ti rákà méjì síbẹ̀ yẹn ti mọ̀ kí táwọn máa ń ṣe tọ́wáfù náfìlà àbí tọ̀rọ̀ àyàn dáadáa ni ká ṣe ní òòrì ẹ̀mẹ́je. tọ́ ìgbà tí Ibn Umar wá ṣe rákà méjì tá a máa ṣe rákà tá ọ̀tọ̀wà wọ́bìlì múnasábà rákà méjì ti tọ̀wáàfù yìí kò sígbà tó ṣe tó ṣe kọ́dà kó ṣe pé àwọn àkókò kan ni tánàbì sallallahu alaihi wasallam ti kọ̀ fún wa láti ṣe sọ̀láàtì inú ẹ̀ ó lè ṣe àwọn sọ̀láàtì tí a sọ yìí pé ó máa ń wá lẹ́yìn ìgbà tá a bá parí tọ̀wáàfù rákà méjì yẹn ó lè ṣe ní gbogbo ìgbà tó láti tánàbì sallallahu alaihi wasallam ó ṣe àdáyẹn rí rẹ̀ ó ní wọn gbọ́dọ̀ kọ́ nìkan tó bá wá ṣe tọ̀wáàfù láti láti ṣe sọláàtù turaka méjì lẹ́yìn rẹ̀ àkókò yòówù ó lè jẹ́ nínú ọjọ́ tàbóòrù. Ibn Umar ti wá ṣe rákà méjì yẹn tán mọ́ṣáláṣí ha èrò pọ̀ ń bẹ̀ ó lè ṣe rákà méjì nínú mọ́ṣáláṣí kódà kó ṣe kó di rẹ̀ ló ti lé ṣe láti dàníyàn kó ń ṣe rákà méjì tọ́jú ti atọ́wà tọ́. So, ibn umar ó wá sọ fún pé yabna abi musa ìwọ ọmọ abu musa inna kulla rak'atayni tukaffirani ma amamahuma lájọ́tí gbogbo rákà méjì méjì méjì méjì téèyàn bá ń rí ṣe sọ́ọ̀mọ̀ pé máa pa gbogbo ẹ̀ṣẹ̀ tó ti síwájú wọn rẹ̀ torí ẹ̀ àdìsí tún fi hàn wá yàtọ̀ sí nǹkan tí ọjọ́ kókó tí wọ́n ti torí rẹ̀ mú wá ó tún fi hàn wá ikú yẹ kó ní kálukú ẹni tó ti tó níyàwó kó níyàwó ẹni tó ti tó lọ́kọ kó lọ́kọ. tó lè bá yé wa àjẹ́ pé. Ibn Umar ní gbogbo rákà méjì tó yẹn bá ṣe yọ pa ẹ̀ṣẹ̀ tó síwájú wọn rẹ́ nítorí pé innal hasanati yudhibna as-sayyi'at gbogbo dáadáa tẹ́ bá ṣe yọ máa pa burú rẹ́ ẹgbà wa yìí fi hàn wá o bó ti ṣe jẹ́ pé ó ń bẹ nínú àánú kéèyàn kéèyàn kún àwọn òbí rẹ̀ kódà kó ṣe pé ní tí wọ́n ń bùkátà ní kéèyàn pa wọn kò sí ní tó burú gbogbo bí wọ́n bá ti lè ga tó kò sí ní tó burú gbogbo bá ti rí kí ipò rẹ ọ̀ga tó o lè ṣàánú òbí rẹ pẹ̀lú gbígbé o lè ṣàánú wọn pẹ̀lú pípọ́n o lè ṣàánú wọn pẹ̀lú pé kó gbé wọn ní kọ́kọ́ lọ́rùn ìwọ àti ọmọ àti ọmọ ìyá rẹ mi àbọ̀mọ bàbá rẹ mi gbogbo eléyìí báyìí kò sí nǹkan kan bàbá rà ń bẹ̀ bákan náà kó o sì má jọ rẹ lójú pẹ̀lú ohun tó o bá rí ṣe sáwọn òbí rẹ torí pé Ibn Umar ní gbogbo tó ló ṣe kò tí ì tó mímí sínú ẹyọ kan àbí mímí síta ẹyọ kan kò tí tó mímí síta ẹyọ tọ ẹ̀kọ́ sì tún bẹ́ẹ̀ wípé Ànábì sallallahu alaihi wa ó máa ń dáhùn èèyàn mọ̀. ó sì máa àbí àwọn sàhábà wọn máa ń dá yẹn mọ̀ tó máa sì dá wọn mọ̀ wọn máa ń pè wọn pẹ̀lú orúkọ wọn àwọn èsì fún èso pé ìwọ ń tiẹ̀ káì wọn máa ń pè kálukú pẹ̀lú orúkọ rẹ̀ ẹsì máa bẹ́lẹ̀ ìsì máa ń lapa tẹ́ ẹ máa fẹ́ kí ọ̀rọ̀ wọn lapa lọ́dọ̀ ẹni tó ń bá sọ̀rọ̀ wọ́n mọ́kọ rẹ̀ kọ́ ọmọ ti bàbá rẹ̀ tó bá tún lè má ti bàbá bàbá rẹ̀ kọ́mọ wa fi pé gbogbo ìgbà tó bá fẹ́ bá sọ̀rọ̀ wàá rí bí o sì máa gbọ́rọ̀ sí ọ lẹ́nu. pàápàá jùlọ ẹni tó bá ti jólùkọ́ téèyàn bá fi lè ma irú rẹ̀ ṣe àwọn ọmọ mi fẹ́ kọ́ jáde kúrò ní yàrá bíi tí àwọn ti ń kẹ́kọ̀ọ́. tọ́ ẹgbàá wáyé òun náà fẹsẹ̀ rìn lẹ̀. الشيخ الألباني رحمه الله من حديث صحيح الإسناد أنا تقوى وأبنرجي أنا تقوى وأبنرجي تبوا قمايا أي بابا أنا لا قم ọlọ́run akádàrà pé bàtà pọ̀n wọn wọ́n tọ̀ sí wa la bàtà pọ̀n wọn wọ́n yàgbẹ́ sí ilé wọn ató láwọ àwí tá a máa fi wí kápẹ́yà wọ́n tún sí mi lá wọ́n tọ̀ sí mi lá láwọn bàbá rádaràdá tí bàbá rẹ̀ náà rádaràdá láwọn ìyá wọn ìyá abú àwòdùbìlà sẹ́lẹ̀mà ká gbọ́dọ̀ jáde lẹ́nu rẹ̀ tí ó fi jásí kó ń gbẹnu àtẹ́lù òbí nítorí pé kò sí ní táwọn òbí ń ṣe tó lè fi pípọ́ ọmọ gbanu sí wọn la tóbi ni wọn náà déyàn wọn náà dẹni tó mọ̀ tó yàtọ̀ sósì tí rọrùn lọ́ba dé ni ọmọ tó fi ojú òbí rẹ rí ọmọ iye wàhálà eléyìí tó kó àwọn sí tó yàgbẹ́ tó tún máa fi ìdùnnú àti ìdùnnú tó máa fi kó. tẹ́gbẹ́ obìnrin mi gan tó bá kí alẹ̀ síbi tó bá ti ń kó gbẹ gan àkúrọ́mọkúmọ́ wá ó lè fi nù ẹ̀kọ́ eléyìí dé hàn torí àwọn ọmọ gbọ́dọ̀ láàánú àwọn òbí rẹ̀ gbogbo tó bá ti fi ọgbọ́dọ̀ ṣeré fún ọgbọ́dọ̀ jánu kọ́ ọ lọ́mọ yìí pé ní táwọn ti ṣe sí ọ ó ju gbogbo ẹ̀ lọ dáadáa táwọn ti ṣe sí ọ ó ju gbogbo ẹ̀ lọ. ẹgbà wa tó tẹ̀lé lẹ́yìn ó wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọ́n ní Marwan ó máa ń fi iṣẹ́ àmójútó kan ó máa fi ń lé lọ́wọ́ ọwọ́ a máa ń bí kí Abu Huraira kọ́ máa bẹ ní Dhul Hulayfa wọ́n ti fàmánà wọ́n ti fi lé lọ́wọ́ lójúpọ̀nà àti sojúṣe rẹ̀ lórí àmánà yòó kéé gbénú ló má Dhul Hulayfa ló máa ń wà ẹ̀yìn títí ma Dhul Hulayfa àbẹ́mọ̀ ibi táwọn ará Madina tí wọ́n ti máa ń gbé mikọ́t àti wọ́n ti máa ń gbé ihram mikọ́t àwọn ará Madina nù. lónìí gan lára ọ̀rọ̀ anẹsẹ̀ díẹ̀ <clears throat> sáàrin ìlú àbúrò rẹ̀ ramọ́ à ń bẹ ní Dhul-Hulayfa yìí eléyìí àwọn èèyàn tó ń pè ní abiyaru ali ìyá. ìyá Abu Huraira ó ti fi ìyá rẹ̀ sílé kan nígbà tá Abu Huraira ń gbélé mi. wọ́n á nígbà tí Abu Huraira bá fẹ́ tó bá fẹ́ jáde kúrò nílé wá ń tí òun jẹ àbí tó fẹ́ kó nílé láti lọ́ọ́ ṣe nǹkan tí Marwan tó jẹ́ Madina tó fi lé lọ́wọ́ ìgbà tó bá fẹ́ jáde báwọn yóò wá dúró ní ẹnu lẹ́kùn yàrá àyà rẹ̀ yìí yóò ní asalaamu aleyki ya ummadẹ ọlọ́lọ́n kọ́ máa bá ọ ìwọ ìyá mi wa rahmatulahi barakatu ìkẹ́ àti ìbùkún rẹ̀ kọ́ tó máa bá ọ sọtẹ́kùl wa aleyka وعليك يا بني ورحمة الله وبركاته إيوانا irú rẹ̀ kọ́ máa jẹ́ tiẹ̀ wọ ọmọdé mi kékeré yìí ìkẹ́ ọlọ́run àti ìbùkún rẹ̀ kó tún máa bọ̀ fẹ́ẹ́kùl àbúrò rẹ̀ rọ aṣọ ìpè rahimakillah kama rabbatini saghira ọlọ́run ọbọ̀ kẹ́ o gẹ́gẹ́ bó ti ṣe ṣètọ́jú mi ń gbà kékeré. ìyá náà wá dáhùn pé rahimakallah kama barartani kabira ọlọ́run ọba yóò kẹ́ ọ gẹ́gẹ́ bí ìwọ náà bó ti ṣe ń gbọ́rọ̀ sí mi lẹ́nu lẹ́yìn ìgbà tí mo ti dàgbà tí mo ti dògbò yìí. ṣẹlẹ̀ ìtumọ̀ sí pé ọmọ rán ọjọ́ nínú àdúrà gẹ́gẹ́ bó ti sì tọ́jú ń gbọ̀n kékeré ìyá náà wọ́n á rán ọmọ gẹ́gẹ́ bó o ti ṣe gbọ́rọ̀ sí mi lẹ́nu lẹ́yìn ìgbà tí wọn náà dàgbà. bákan náà sábò rẹ bá tún padà dé òní kọ́kọ́ wọlé tiẹ̀ so eléyìí túmọ̀ sí pé ń bẹ́nu dáadáa ṣíṣe kíyàn lọ máa rí ìtọ́ba wà láyé nínú àwọn òbí rẹ̀ nbẹnu dáadáa ṣíṣe kéèyàn gbìyànjú láti rí i pé ọ̀rọ̀ burúkú ò ní tẹnu èèyàn bọ́ sí ìyá èèyàn àbí bàbá èèyàn. lẹ́yìn eléyìí a rí i pé ẹ̀gbà wá yìí bó ti ṣe dáa tó yìí kò fẹ́ fẹ́ rìn lọ. àbẹ́rẹ́ nǹkan mìíràn ẹgbà wa ẹlẹ́ẹ̀kejì láì kọfẹsẹ̀ rìn torí àdúpẹ́ fọlọ́ àníbi láti sọ̀rọ̀ tó pọ̀ yẹn ẹgbà wa tó títẹ̀ lélẹ́ yẹn ó wá títí látọ̀dọ̀ abdullahi ibn amr ibn al-as oni jaa rajulun ila nabiyyi sallallahu alayhi wa sallam yubayi'uhu ala al-hijra ọkùnrin kan wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa láti fi àtìlẹ́yìn rẹ̀ hàn tí anabi sallallahu alaihi wasallam lórí títí kò padà kúrò Mẹ́kà lọ sí al-Madina wa taraka abawayhi yabkiyan ó fi yá àti bàbá rẹ̀ ẹlẹ́ tí wọ́n sunkún kó lọ fẹ́ lọ Madina sí wọ́n ṣẹ̀ṣẹ̀ rẹ́mi tọ́. وقال النبي صلى الله عليه وسلم وعصى nígbà tá a lọ táwọn òbí ń sunkún irji' ilayhima padà sọ́dọ̀ àwọn òbí rẹ méjèèjì o padà sọ́dọ̀ àwọn òbí rẹ méjèèjì kama abkaytahuma dẹ́rìn pẹ̀kẹ́ wọn gẹ́gẹ́ bó o ṣe pa wọn lẹ́kún torí pé ńgbà tó sọ ọba àwọn wọ́n bẹ̀rẹ̀ sí ní faraya lọ dùn wọ́n nínú jẹ́ kí wọ́n rẹ́rìn gẹ́gẹ́ bó ti ti pa wọ́n lẹ́kún subhanallah lè túmọ̀ sí pé ìdùnnú láyé ká máa kó lọ bá àwọn òbí wa èsì ìbànújẹ́ eléyìí náà jẹ́ ọ̀rọ̀ kan tó wá nínú ẹ̀gbà wa eléyìí tó gúnrégé látọ̀dọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí Sheikh Al-Albani ó ti ṣe fi hàn wá. ẹ̀gbọ́n wa tó ti tẹ̀lé léyìí ó náà ní èyí tó ti wọn láti dọ̀ Abu Hurairah radiyallahu anhu ìsọnù rẹ̀. Abu Hurairah ló gbà wá. nítorí pé àbámúra tọgbà ọ̀rọ̀ yìí wá òun jẹ́ ẹrú fún àwọn kan tẹ́lẹ̀ àwọn náà ni Ummu Hani bintu Abi Talibi ọmọ Abu Talibi ó ti jẹ́ ẹrú fún wa rí wọ́n bẹ̀bẹ̀ àbí wọ́n rà padà tó má ti lè ra ẹrú padà lọ́dọ̀ olówó rẹ̀ tọ́ eléyìí wọ́n ní òun gun ọkọ̀ ojú omi pẹ̀lú Abu Hurairah àbóǹgun ràkúnmí pẹ̀lú Abu Hurairah lọ wo ilẹ̀ tí Abu Hurairah ní ní Al-Aqiq wọ́n jọ gùn ràkúnmí pẹ̀lú Abu Huraira wọ́n lọ sí ilẹ̀ tóun ní ní Al-Aqiq. tí Abu Huraira bá ti wá wọ inú ilẹ̀ rẹ̀ yìí yóò pariwo lóhùn rárá yóò sọ pé alayki salam wa rahmatullahi wa barakatuhu ya ummata. ọlọ́lọ́n kọ́ máa bọ ìkẹ́rẹ́ àti ìbùkún rẹ̀ ìwọ ọ̀yá mi yọ pariwo bẹ́ẹ̀. تقول وعليك السلام ورحمة الله وبركاته يانو داون وعليك السلام ورحمة الله وبركاته ابو هريره اسف رحمك الله كما ربتني صغيرا انا اوكي جابي وانا تسيسي تاجر من قوى كيكري يانو تتاكو وامامي وانت فجزاك الله خيرا وانا على صلاة عليني ورضي الله عنك انا ابوس يا سيانسيا كما بررتني صغيرا ويبو تسيبورا سملا كما ربيتني كما بررتني كبيرا ويبو وانا سيبورا سملاني lẹ́yìn ìgbà tí ìwọ náà dàgbà eléyìí ó fi hàn pé àdìsí alákọ̀ọ́kọ́ tọ́jọ́ lẹ́ẹ̀kejì látà ní kò ti wá pẹ̀lú rúùtùmá lè jọba Musa abị Musa wọ́n ní Musa sọ pé ismu Abi Hurairah Abdullahi ibn eléyìí ni nǹkan tí abu tí nǹkan tí musa sọ kókó abu hurairah ni abdullah ibn amr nígbà tí alimam ibn abdulbar tó ń sísọ kó abu hurairah orúkọ rẹ̀ ni sakhar abdulrahman ibn sakhar ibi àwọn sọ pé abdullah. bọ́nà àmọ̀ èyí yòówù tó ó lè jẹ Abu Hurairah náà tọ́ tẹ́lẹ̀ bá yé wa mi wá Abu Bakra ní báàbù uquqil walidayn nínú báàbù yìí wọ́n fẹ́ sọ yóò ti ṣe tọ́ kéèyàn jẹ́ni tí ń takò bí rẹ̀ tí ń tí kì sóbì ní بشر بن مفضل قال حدثنا الجريري عن عبد الرحمن بن أبي بكر عن أبيه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا أنبئكم بأكبر الكبائر نبي إذا متى قالوا نعم ونباني anabi ti wí lẹ́ẹ̀mẹ́ta wọn á ní qalu bala ya Rasulullah bẹ́ẹ̀ ni a fẹ́ láti mọ̀ qala al-ishraku billah àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá náà alákọ̀ọ́kọ́ wọn ni kéèyàn ṣẹbọ sí Allah ọlọ́mọ sì wá lọ́sẹ̀bọ̀ wa uququl walidayn ẹlẹ́kejì ni kéèyàn ṣẹ àwọn òbí rẹ̀ méjèèjì ọlọ́mọdé á ṣe àwọn òbí wa anabi wa ń jókòó lẹ́ni tó ṣe kó fara ti nǹkan. lójijì làbárí tí anabi sallallahu alayhi wa sallam tó bẹ̀rẹ̀ sí ní ike yìí pé ala wa qawlu zur ala wa qawlu zur ẹjọ́ tí ẹ gbọ́ bẹ́ẹ̀ náà lẹ̀ èké bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ èké náà èké nínú àwọn ti sàkàtì. Ah! tó bá dákẹ́ kò bá tiẹ̀ dá pọ̀ wọ́n ti sọ pé ala wa qawlu zur ala wa qawlu zur ala wa qawlu zur débi pé àánú ṣe wá pé tó bá dá dúró kò bá ti dá jù tó bá dá dúró kò bá ti dá jù sọ àdìsí yìí fi hàn wá pé nínú àwọn ìfẹ́ ńláńlá ni kí wọ́n má gbọ́rọ̀ sóbì rẹ̀ lẹ́nu wá pa jùlọ ńgbà tó jẹ́ pé tóbi ìfẹ́ kẹ́ ṣe fún un kìí ṣe tọ́takùtà lọ́n tọ́takùtà nàbì sallallahu alaihi wa sallam kí lẹ́yìn wá sọ́kọ́ ẹ̀ nìṣe. ẹ sì ti mọ̀ kó ọmọ tó bá ń kọ́ sẹ́fóbì rẹ̀ tóbi bí ẹsẹ̀ tí ọ̀lọ́ jẹ́ kò sí bírò àwọn ọmọ bẹ́ẹ̀ bí wọ́n ti ṣe wẹ̀ tí wọ́n mọ̀ torí pé ní gbogbo èèyàn padà tẹ̀mọ́ lórí tẹ̀mọ́ lọ́rùn òun náà ní pé ìwọ́ wò ìwọ tí ìgbọ́rọ̀ sóbì rẹ lẹ́nu àsìkò tó tọ́mọ pé ìwọ náà kọ́ gba ibì lójúmọ́ kan ní ìwọ tó ti jọ ọmọ burúkú tó ti ya garawa tí ìgbọ́rọ̀ sóbì rẹ lẹ́nu ẹ̀yin náà ti mà pé gbogbo tí yàrá ṣe lónìí yìí máa dìtàn lọ́la torí àwọn ẹlòmíì wọn làwọn èso ọmọ àta mọ́ àwọn títí bàbá àta <clears throat> kọ́dà bàbá àwọn gan kò lè dá wọn mọ́ ìyá àwọn kò lè bá àwọn pòpọ̀ níbi táwọn lédè tá a lọ àṣì orí ara rẹ náà ló ṣe nítorí pé ká má gbọ́rọ̀ sóbi ẹni lẹ́nu ìwà kàbúrúkú ni kò nídìí kó bí ọ tẹ̀sẹ̀ sépè nítorí pé ìwà tí wọn náà hù kò sí tàbí ṣùgbọ́n wàá rẹ̀ sàn gẹ́gẹ́ bí ẹni títí dáadáa sóbì rẹ̀ ni kò nídìí kó bí ọ tẹ̀sẹ̀ sàdúà nítorí pé dáadáa tí wọn náà sìn wọn á padà rẹ̀ sàn rẹ̀. هل جزاء الإحسان إلا الإحسان ها sọlọ yẹn lẹsàá ti fi hàn akéèyàn ní ṣe dáadáa àfi kọjá pé dáadáa lòun náà bá pàdé bí ẹ má sì ṣe ìdàkejì náà a ṣe pé ìdàkejì náà ìníwọ́ bá pàdé eléyìí pàtàkì kíkí ká rí i pé à ń ṣe dáadáa nítorí dáadáa náà ni ọ̀sẹ̀ kù ọlọ́ni wa jazā'u sayyi'atin sayyi'atun mithluha ẹ̀san àìdá oná àìdá ẹyọ kan tó dàbí ètí wọ̀ sí. nígbà tó sì jẹ́ pé tó bá gbé dáadáa kan lọ bá ṣe ọlọ́run bó fún ọ ní ládá mẹ́wàá ó tún wá lè san ju mẹ́wàá lọ ní àdìpẹ̀lẹ́ ìgbà tí wọ́n mọ̀ torí pé ó ṣe tọkàtọkà ó lè bá yé wa àti pé a gbọ́dọ̀ gbìyànjú láti má jẹ́ ẹni tó yẹ pé yóò máa takò àwọn òbí wa lópin ìgbà tí n tóbi bá ní ká ṣe àbí tó ní ká pàtì ìntànàbì sallallahu alaihi wasallam tó mú wa ni wọ́n fi ká pàtì ìntànàbì ò mú wa tó jáde dálẹ̀ ni wọ́n fi rù sórí ẹni tó bá sì rí bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n yọ̀dọ̀ ẹni tí wọ́n máa pè ní aqil li walidayhi aláìgbọ́rọ̀ sáwọn òbí rẹ̀ méjèèjì tọ́ kọ́lọ́ ẹlẹ́dàá wa kó sànù wa ẹgbà wa tó tẹ̀lé léyìí báyìí wọn náà ní ẹgbà wa tó wá látọ̀dọ̀ Abdulmalik ibn Umayr láti ọ̀dọ̀ Warrad katib al ibn Shu'bah. قال كتب معاوية إلى المغيرة اكتب إلي بما سمعت من رسول الله صلى الله عليه وسلم قال وراد فأملى علي وكتبت بيدي إني سمعته ينهى عن كثرة السؤال وإضاعة المال وعن قيل وقال معاوية لورنسي معاوية بن أبي سفيان رضي الله عنه أرادت المغيرة ابن شعبة رضي الله عنه صحابي وانت دي أرولي هو أرادت صحابي ميتاكني المغيرة ابن شعبة معاوية وقال سيكون كتب أقول النبي صلى الله عليه وسلم كفي سواسو قال wọ́rọ́ọ̀dì ní ẹni sọ̀hábí tí wọ́n ránṣẹ́ sí Al-Mughira lọ́ba pàpè kọ́ ó pàpè kọ́ gbogbo ń tọ́gbọ́ lọ́dọ̀ ànábì ó pàpè kọ́ rẹ̀ wọ́n sì kọ́ níwájú rẹ̀ nínú nǹkan tó sọ ni pé mo gbọ́ tánàbì sallallahu alaihi wasallam tí ń kọ́ ọ fún ni láti máa ṣèbéèrè lọ́pọ̀lọpọ̀ jù ẹ mo ní ìbéèrè kan ẹ jọ sẹ bá máa ìmú tó fẹ́ ṣe mí ẹ ìbéèrè mi ó tó mẹ́rin abẹ́ rí nǹkan mẹ́ níjókòó kan náà tó ń béèrè kó lè fi ṣèwà hù ni àbọ̀ nǹkan béèrè ló kọ pé wọn náà ń béèrè torí pé tọwọ́ jù ni pé àwọn èèyàn kan máa ń béèrè lórúkọ páwọn ń béèrè ẹni tó fẹ́ béèrè fi sàǹfààní wọn ọ̀pọ̀ tó ẹni tó jẹ́ pé rẹ́gbẹ̀ ló ń fi síwájú lọ tí béèrè bá sì ti pọ̀ tọ́pọ̀ lọ́dọ̀ tiẹ̀ tọ́pọ̀ lọ́dọ̀ ẹlòmíì tọ́pọ̀ lọ́dọ̀ kìíní tí a fi ń ṣèwádìí nípa ọ̀rọ̀ ẹ̀sìn yín kò sí tàbí ṣùgbọ́n wípé léèyàn ò tiẹ̀ jẹ́ni tó ṣàṣeyege tán èèyàn ò ní fìdí rẹmi tán àgbọ́dọ̀ kíyè sáàrin béèrè tó bá ti pọ̀ tí ò nítumọ̀ kò nítumọ̀ náà ni ìgbà àwọn béèrè tó níláàrin náà lẹ́rìí táwọn èèyàn ṣe láyè sí. ẹlẹ́ẹ̀kejì òun náà ni a gbọ́dọ̀ fowó ráre a gbọ́dọ̀ fowó ṣòfò owó ọ̀rọ̀rùn rí níbikíbi láyé owó ọ̀rọ̀rùn rí àbẹ́yìn màlúù kàtọ́ yẹ kó owó ti rọrùn rí ni ẹ bá ní wọ àwa náà lọ nínú gbogbo àwọn èèyàn tí ń gbọ́rọ̀ wá yìí nínú gbogbo àwọn èèyàn tó ń gbọ́rọ̀ wá bíkíbi tẹ bá wà láyé yìí nìyí ẹ lè bá wa sọ̀rọ̀ níbi tó bá ti rọrùn láyé téèyàn ti rì káwa náà lọ sẹ́yìn náà má bì ẹ lè rí mú wa nígbàtà lè sọ ni pé ìlú báyìí wọ́n máa rówó ń bẹ àmọ́ náà rọrùn àmọ́ àárí ti rọrùn ti rọrùn láì jẹ́ pé àti wàlìjẹ́nà wọ́n kàn máa kówó fún ọ nítorí pé dúdú ojú rẹ yóò tẹ̀ sí bíútì kìí ṣe funfun lásán sani máa kówó fún yàn bẹ́ẹ̀ ó ṣe iṣẹ́ tí oríire ó fẹ́ pa kọ́dà nílùú mi tó bá ṣiṣẹ́ tó tó ti ṣe wàhálà wọ́n sì mọ̀ kára lè ní fún ẹni tó háyà lówó ṣẹ́ rẹ̀ kó tó di pé oògùn rẹ̀ gbẹ̀ẹ́ wọ́n mọ̀ abẹ́lọ̀ kó lọ́n jẹ́ kó o rí owó yìí gbà kó tó di pẹ́jẹ́ rẹ gbẹ̀ ṣe mọ̀ pé ẹ̀jẹ̀ náà máa gbẹ àbí ẹ̀jẹ̀ tí wọ́n bá ti kú ẹ̀jẹ̀ gbẹ nìyẹn so àwọn èèyàn àwọn ò ní kọ̀ láti yànyàn jẹ ó ti rí i pé ìwọ ti ṣiṣẹ́ sọ́dọ̀ òun ò ti fẹ́ sanwó sẹ́ẹ̀rẹ̀ fún ọ ó lè ní kọ́ lọ kóòtù lọ dájú tó bá lọ kóòtù yóò ti dájú Court. kóòtù ṣé bọ́tà máa tó ń di ọ̀bọ ó sì mọ̀ pé tó bá ti dé kóòtù yẹn ìwọ náà lọ jẹ̀bi nítorí pé sẹ́tò ṣe tako ní tó gbé ọ wálẹ̀ lọ́ba gba kámú tó bá ti dé kóòtù ní káwọn kọ béèrè ni pé ìwé tó fi ń gbé lu nǹkan ìwé tí mo fi ń gbé lu wọn kọ síbẹ̀ kó lè ṣiṣẹ́ tẹ́lẹ̀ náà wọ́n kàn wọ́n ránṣẹ́ lé mi bíi gàrí òun tún máa wò kó lòun àjèjì. kò sílùú tó ti rọrùn láti rówó láyé torí ẹ ẹ wàá rówó ìtàn ẹ wàá máa fi ráàlì ẹ máa sọwọ́ nù bí ẹni tó rí rẹ̀ dàrú nínú àṣà Yorùbá ọ̀nà tá fi ń nù ọ́ pọ̀ ẹ̀yẹ gbogbo àjọyọ̀ àjọyọ̀ tẹ́ rí ohun tí ò nídìí nínú sẹ́mi kẹ́lómi tó bá ti ṣàjọyọ̀ tí wọ́n tilẹ̀ bá ti sú wọ́n máa bú sẹ́kùn ni nítorí pé gbogbo owó tá a rò pa àpá àpá àwọn èèyàn kan gbá mọ́là ni wọ́n ò sanwó àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ ẹ kọ́kọ́lọ́kọ́ ló ń jẹ́ ọ̀sọ̀ pé kí ni pay before service ṣùṣẹ́ wàá sọ fẹ́ni tó wá bá yín àwọn arílẹ̀ jẹ tó wá bá yín jẹ fẹ́ sọ pé pay before service àbátí ẹ̀dúkọ̀ ah, ẹ̀kọ́ ní àìsí ń gá ọlọ́run ṣe inú sí iná àárírẹ bára wá sí ó sì jẹun tán the next thing ni kí ọkàn mú kìíní ní bá ń ta yín pé ó fẹ́ máa lọ lé àtúnṣe hmm, mi àtúnkójú ṣe mi <laughs> owó ọ̀rọ̀ ọ̀run rí jẹ̀mà ẹ̀yọ́ a máa náwó ẹ̀ kódà lómi oṣù máa sọ pé kí là ń ṣiṣẹ́ sí yẹn nígbà ń ṣiṣẹ́ déjọ́ àjọyọ̀ ní níjọ́ ẹ̀yẹ mẹ́jẹ̀ ń kólé yorùbá lẹ́bù yẹn kíkọ́ ọmọ parọ́ aṣọ níjọ́ ẹ̀yẹ yẹn ó bá ti wọ gíní ó tún lọ wọ àǹkárá tún lọ wọ léè tún lọ wọ àbí òye wa so lérò pé bọ́yọ̀ pa owó àwọn apá wa ní ọba tẹ́ẹ̀nì owó táwa ná nǹkan dé yorùbá tó lè wọ tuntun kó sọ pé bàbá àwọn ti kú tógójì ọdún àwọn fẹ́ yí ẹ̀gbẹ́ bàbá padà ẹ̀gbẹ́ yẹn náà ti tó jẹrà ogójì ọdún ìṣeré ẹyí ẹ̀gbẹ́ bàbá padà wọn wá gẹ̀ẹ́sì làwọn gẹ̀gẹ̀lẹ̀ wọn máa mutí wọn pa màálù wọn tó pẹlẹ́dẹ̀ wọn kó àwọn aláàfáà wọn tó kó àwọn rẹfúrẹmù ẹ bá wa ṣàdúrà. <laughs> la hawla wa la quwwata illa billah owó tí ò sí wọn máa ń nàdà tí yorùbá ti sè é ànábì kọ fún wa níbi ká máa fowó rárí torí ẹ̀ náà lọ́sẹ̀ rí ọ̀kan múlẹ̀ tí ọgbà pọ́lọ̀ ń bẹ̀ ẹni ìyá rẹ̀ kú àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ àwọn afẹ́nifẹ́re gbogbo wọn ti péjọ so ni wọ́n á sọ pé ah, a ti sìn yá náà lẹ́yìn tí a ti wá yín wá kókó sínú yìnyín fún ìjọ kan a ti sìn yá náà tó sẹ́kù ní ìsinmi ọmọ wò wá ràn wa sọ́mọ wa ah, ṣé orí yín pé òun máa lùzù òun tún máa lùzù owó àfira rẹ lọ òkè Yorùbá sí Yorùbá sọ láéláé ahun. anika kápá bá jòkú ìyá rẹ̀ ń so owó ọ̀rọ̀ ọ̀run ikú lẹ́sẹ̀ afẹ́ máa sọnù ikú lẹ́sẹ̀ fẹ́ máa sọwọ́ nù kọ́dà torí ẹ̀ bákan náà ìkẹlẹ́ kẹta òun náà ni qila wa qalu qila wa qalu gbọ́ yìí sọ yìí gbọ́ yìí sọ yìí kèsè wà. kìí ṣe wà kálukú ọ̀ràn sọ rẹ̀ ń bí ó gbé ya ẹyẹ gbé borùn ẹyẹ gbé fìlà ọ̀pọ̀lọpọ̀ lọ́sẹ̀nu sọ́nsọ́ bí ẹnu asírin tọ́ẹ̀kì ẹnu wọn kìí dúró àfi bí ẹni tó jẹ fúra adìẹ bí ọba gbé borùn yóò gbé fìlà. eléyìí kìí ṣe wà kìí ṣe wà. nítorí pé ńjọ́ tí èèyàn bá ti jẹ́ pé òun ọ̀bá ti kọjú má tiẹ̀ ntaráyé ń ṣe àti ti ń saráyé lọ́ba máa mójútó ní tó dájú náà ni pé òun ní rí nǹkan tó ga sí láyé rẹ̀ torí gbogbo àsìkò tó yẹ kí wọ́n lò fúnra rẹ̀ ó ti lò fẹ́ lómi tó bá tẹ̀ tún àlò dáadáa kó fi gba aládàpọ̀ bá dáa ó tún lò fún tí ó di ọkọ̀ dáràn dẹ́sẹ̀ ẹ̀yin náà wo láìpẹ́ yín wò náà nílò láì fi mú ti yín gbọ́ nínú tẹ́ǹfì mú tẹlómi gbọ́ ẹ̀yin lẹ́ mọ̀ pásọ tó wọ̀ fẹ́ẹ̀kì ni ẹ̀yin lẹ́ mọ̀ pé stọ́ọ̀fù rẹ̀ náà ọ̀ríjínà ni ẹ̀yin lẹ́ mọ̀ pé stọ́ọ̀fù asọ́dá kọ̀tẹ́lọ̀ tí ọ̀mọṣẹ́ ló gbéṣẹ́ fún wọn ọ̀bẹ wọn fa gbogbo analysis burúkú wọn ọ̀bẹ wọn ẹ̀yin lẹ́ máa mọ̀ pé ah, aṣọ ìwọ̀n ara da kódà fìlà yẹn má tiẹ̀ àmọ́ bàtà ńkọ́ ìyá ọjọ́ bàbá kí ló kàn kí ló kàn yín ẹ̀yin aláyọnu sọ kí ló kàn yín ẹ̀yin alárànjú wò kí ló kàn yín òfin lọ́mí ń dá sí abojúgun lẹ́bẹ̀ẹ́ tí ọ̀dẹ̀ máa yín púpọ̀ gbogbo àwọn ọ̀wà burúkú àwọn ọ̀wà pálapàla ẹ̀pàtì torí àwọn alárúbá lòwe kan wọ́n ní gbogbo ẹni tí ò bá ti dá sí ní tí ó kàn án kò ní gbọ́n tí ó wù tó bá ti lè lọ dá sí tí ó kàn ọ́ dájú pé ọgbọ́n tí ó wù ọ́ ìpìlẹ̀ ayé ti rí nù nǹkan kan ó dá sí kò sẹ́ni tí ó bu ọ pé ká lọ́ fẹ́ nù rẹ bọ̀rọ̀ ìwé iṣẹ́ náà sọ tiẹ̀ ń di ogbe yá kò sẹ́ni náà ẹ̀yẹ́ máa wò ẹni tí ò tó yín náà ìgbà bá ti lọ dá sọ̀rọ̀ rẹ̀ lọ́nà tí ò dáa wàláì kò tó yín náà yóò sì gbé abọ́ba sí àǹtí máa tóbi fi lọ́ pé bàbá àyà àgbà àyà tọ́ba èmi náà tó tuntun máa rọ́ọ̀ṣì yín bẹ́ẹ̀ pé o rò pé iyì kọ́bọ̀ tó sẹ́kù fún ọmọ so ibi sábà ti bá ẹ̀yà sàpò ẹ̀yìn náà ti sábà lọ́kàn gbàtú tó tó rò pé o kọ́bọ̀ kí ń bàbá túlétúlé gbúbọ ní dénú olórí ibú ọmọ dásí gbogbo ọ̀rọ̀ tí ọkẹ èyí wà á di bẹsẹ pín nítorí kíni ìwọ náà lọ rọra rẹ fún nǹkan tí ó kọ àbùkù bọ ó sì yẹ kó tẹ́wọ́ gba àbùkù yẹn kó fi sosun kó fi para torí ẹ àwọn wa tí ọ̀dà ẹja pàtì ẹja pàtì nítorí pé tá a bá pàtì á rọ̀ náà lọ anábì sallallahu alaihi wasallam kọ̀ fún wa níbi ọ̀pọ̀lọpọ̀ béèrè ọlọ́ngbọ́ tó yẹ máa máa ń ṣèbéèrè lọ́pọ̀lọpọ̀ èèyàn gan kórìíra rẹ̀ tí béèrè bá ti pọ̀ ẹni tí máa dáhùn náà yóò kórìíra gẹ́gẹ́ bí àwọn nọ́mbà ti pọ̀ nínú asẹ̀tì wa ní tá a ti fi àwọn sáyẹ̀nsì mo rò pé yorùbá tó wà ti pè pé àná eléyìí ò ní dìda nítorí pé tó bá ní béèrè méjì lónìí tẹ bá fi lè dá lóun báyìí kẹ ẹ tó parí omi àpótúrọ́tẹ̀ ẹlẹ́kẹta ọ̀dà kò sí wàhálà ìbéèrè ó béèrè tán tó bá ti ní tán ọ̀dàbọ̀ ọ̀dàbọ̀ ọ̀dàbọ̀ ọ̀dàbọ̀ ọ̀dàbọ̀ àfà kẹlòmí kó tó tún pè wọlé onó tún pè wọlé mọ̀rántí omi ni ok eléyìí báyìí mushkil <laughs> mo rò pé yé wa mushkil ẹ rọra fà mí sí ìbéèrè eléyìí ọ máa pè mí ọ máa pè mí máa <laughs> mí gbé nítorí pé ìwọ ọkàn fẹ́ gbàsìkò jẹ́ fáráyé ok gbogbo tó sì ń béèrè náà ó lè jẹ́ pé ní ó tún béèrè lọ́tún láwọ́ ok tá a ti sọ fún ọ láti jọ ìwọ ló lò èrò ọlọ́run mi ti bẹ lórí ìlà ṣé pé béèrè tó ń fẹ́ ṣe yẹn ó jẹ́ǹtì ni ó fẹ́ lò lẹ́sẹ̀kẹsẹ̀ nǹkan yẹn ti ṣẹlẹ̀ ní ìsìn ní ìsìn ní ìsìn tí wọ́n bá dá lóhùn kò ní máa tí ó sì ìwọ́kà dilẹ̀ kò dilẹ̀ òní tó fẹ́ fásitì rẹ ṣe ọwọ́ àti wò pé ah, ẹjẹ́ báwọn náà ló díẹ̀ náà àkókò wọn bó ṣe rí nìyẹn torí ẹ̀ tí béèrè bá ti pọ̀ ẹ̀yin gbọ́dọ̀ ti fura títí gbogbo béèrè tó pọ̀ yìí tẹ̀ ń lò ní ẹ̀ lò ẹ̀ lò sẹ́rí ẹ̀sìn bẹ́ẹ̀ sì ṣe rí tó bá pà máa ń tẹ̀lé ìbéèrè ò ní pọ̀ nítorí pé èyí tí mo béèrè lánàá tí mo ti lò èyí tí mo ń béèrè lónìí só ti ṣẹlẹ̀ ni kò tí ì ṣẹlẹ̀ kì sì ṣe pé mi ń kẹ́kọ̀ọ́ nínú class ṣé ọ̀rọ̀ àwọn ọmọ tẹ́ ń kẹ́kọ̀ọ́ nínú class àwọn tó ní chance ju àwọn èèyàn tí ò lọ kẹ́kọ̀ọ́ nu kíláàsì lọ torí pé ọmọ tí ń kẹ́kọ̀ọ́ nu kíláàsì gbogbo tó bá ti sọ sí lọ́pọ̀lọpọ̀ ẹ fún wọn béèrè lákọ nítorí pé à ń fọ́n tírénìn torí àyè bá a mọ̀ lọ́la tí wọ́n bá bí ọ léèrè kọ́ ọmọ sọ pé àkè ó débẹ̀ unlike ẹni tó fẹ́ béèrè ìwọ tó fẹ́ béèrè yín ti ń sí ọ́ àbí sí ìpalẹ̀mọ́ akọ́fẹ́ sí ọ́ tó ti rí iná ọmọ béèrè kíkà sí pé gbogbo èèyàn ń béèrè ẹjẹ mi náà béèrè ẹ̀yàn kí náà ló mọ́kùnrin yẹn lọ béèrè pé mo bàbá mi wà síbi ànábì léèrè kánábì ní bàbá rẹ̀ ń bẹ́ nu náà ni nígbà tó yẹ pé yā ayyuhalladhīna āmanū lā tas'alū 'an ashiyā' in tubda lakum tasؤkum ẹ má béèrè nípa tó ti pé tí wọ́n bá fi hàn yín yọ́ bàyìn lọ́kàn jẹ́ kíyàn máa sẹ́nu déédéé síbí. Si anabi sallallahu alaihi wasallam ni ta ló burú jù nínú àlùmọ àná òun náà lẹni tó ṣe béèrè ń pa tọlọ ọbọ tí ì ṣe léwọ tọlọ wọn á ti torí ìbéèrè rẹ̀ sí nǹkan léwọ. ìyẹn láyé anabi sallallahu alaihi but ní ẹ̀yìn tá anabi ti kú gbà tí bèrè pọ̀ tí bèrè pọ̀ tí bèrè pọ̀ tí àfa ọba ti ọ̀pá bọ inú ìsọ̀ òkú nǹkan tí ọ̀dà ara jáde. bóyá nǹkan kan yìí ti ń ṣe tipẹ́ nígbà eme eme mọ̀ ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ àfa ọkàn wù jáde wọ́n ní ìdájọ́ ìdájọ́ ìdájọ́ kó lágbègbà o níbi tẹ́ gbègbà náà níbi tẹ́ gbà wọlé torí jẹ́jẹ́jẹ́jẹ́ ní nǹkan ìjókòó ẹ̀yin lẹ lọ wádìí rẹ̀ ẹ sì máa ní ìsìnkú sáwàwí ma kò sí ma. torí ẹni ìmáàmù wa Malik rahimahullah ọ̀nà tiwọn tí wọ́n máa gbà dáhùn béèrè ó dáa púpọ̀ so lẹ́ẹ̀kan láàrin àwọn náà máa ń lò Malik ni a má bí mi léèrè tí ọba ti ṣẹlẹ̀ nítorí pé kò tí ì ṣẹlẹ̀ ẹ fẹ́ kàn máa gbọ́kọlọ wa gbóná ni mọ́tò bá ti ṣẹlẹ̀ sọ fún wa bàbá lè dá dáhùn á pa àwọn èèyàn fúnra tá a fi dáhùn torí náà ní tẹ́lẹ̀ ń gba abẹ́rẹ́ àti sóòtì sẹlẹ̀ ni bí ẹni tí ń béèrè pé ya ah, tí ẹ bá ní àwọn méjì tí èèyàn ti wá ń ṣe báyìí tí ó ń fi síbi kan tí a sì mọ̀ pé dáńfò nìwọ ò tí ì tẹ̀ kankan ṣé wọ́n ti níyàwó ni ó ní ẹ torí àwọn tá níyàwó náà ni ah má bàa wọn béèrè má bàa wọn béèrè so ìyàwó ẹyọ kan ló ní òun béèrè tí ẹ bá níyàwó méjì tí ẹ bá níyàwó mẹ́ta tó o ti fẹ́ wọn ni. sòjẹ́ sì máa ṣe nù torí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn kàn máa wò pẹ́ ni wọ́n máa wá sa àwọn àbẹ́rẹ́ tí ò ní tí ò wúlò ọ̀pọ̀lọpọ̀ béèrè so kathratu su'al ó tún máa túmọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ títọrọ máa tọrọ kó máa tọrọ kó máa tọrọ ṣùgbọ́n ti béèrè ni Islam ò tọrọ rárá gan-an islam ọ̀fẹ́ kọ́ tọrọ rárá nítorí pé gbogbo títọrọ tó ń bá ń tọrọ yóò máa da yìí rẹ ni èèyàn sì ní yé tọrọ títí tí ó fi wá ń jọ tí ò ní sí èkìrí ẹran kan lójú ẹ̀ yẹnni pé bí ṣe ń tọrọ yìí lẹ́rìí tí ẹran kò lójú rẹ̀ tí ó sì wá ń jọ tí ò ní sí èkìrí ẹran kan lójú ẹ̀ títọrọ lẹ́nu jọ́ mẹ́ta yìí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí àmọ̀pọ̀ náà ń ṣe bára wọ́n ti ṣe bára báyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ náà a sì tún dúpẹ́ fọlọ́ irú stéètì táwa wà ní ẹ̀rí pé wọ́n ti ti gbogbo àwọn stéètì míì pa pé ẹ̀ gbọ́dọ̀ lọ́ọ̀bì kankan ẹ̀ gbọ́dọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ bí iṣẹ́ tá à ń ṣe kálukú náà tó ń bá a lọ tó bá yẹ ní àwọn ẹsẹ̀ kọ̀ọ̀kan táwọn ò lè ṣe má báyìí bí àwọn skul tí wọ́n ti bí àwọn kìnnì bí àwọn kìnnì àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn individual ṣiṣẹ́ kọ̀ọ̀kan tí kálukú ń ṣe kò sí tó di lọ́nà sókè náà dé tí gbogbo èèyàn wá lọ ra gba bára báyìí wọ́n tó máa béèrè tó bá tún jàjà mọ́ tẹlifóònù nọ́mbà ẹnìkan ó kú kí mẹ́sẹ̀gì ọmọ wọlé láti ìṣẹ́jú àyá sí ìṣẹ́jú àyá ní ọmọ wọlé ẹni tí ń béèrè pé ẹ bá ara ń jẹ lé ẹni tí ń béèrè pé owó lèmi fẹ́ bẹ́ẹ̀ bá sì ní wá wọn wà àkáǹtì nọ́mbà ní á á wọn lé ọkọ bí a ti sọ lórí ẹnìkan wá fún mi rú yọ lẹ́nìkan ọ̀rọ̀ akọ tẹlifóònù nọ́mbà rẹ̀ sára àdírẹ́sì tó wà lára ògiri níbi iṣẹ́ rẹ̀ tó dálẹ̀ mẹ́sẹ̀gì wá ń dà wọlé wá ń dà wọlé ẹ kálukú ẹ̀ràn mi lọ ẹni tí wọ́n bá tún pè ẹ ọmọ jẹ ìyàwó jẹ onífọ́ ẹlòmíràn ọmọ bá wọn láti jọ tó ti dé àrí nǹkan jẹ ń sáré àrí nǹkan sí ní ẹgbọ́rọ̀ ogúnjọ́ ọ orí kẹjẹ ń sáré orí kẹjẹ ń sinú ó sì tún sọ̀rọ̀. wọn á ní kí wọn dákun kí wọn bò ń pa nọ́mbà fóònù rẹ. torí kò mú kọ́sítọ́mà wa má bí ṣe mú àwọn alágbé wa àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ so torí ẹ̀sìn Islam ọ̀fẹ́ kéèyàn máa tọrọ kọ́ máa tọrọ kọ́ máa tọrọ ẹ rí i pé nínú àna ọlọ́run téèyàn bá ní téèyàn bá gbọ́ lọ́n tó sì tinú níbi àti béèrè wọn náà lè darí ẹni tí wọn ràn lọ sí ọ tó yẹ pé wọn náà máa wò pé láti bò ta ló darí rẹ sí mi ta ló sọ fún pé yà ń jẹ mi ẹ̀yin máa yẹrù rẹ ẹ̀yin wá wẹ́n tó gbégbá abára o tí wọ́n bá fún àbùkù tí wọ́n bá fún àbùkù bẹ́ẹ̀ náà lẹni tí ẹnu rẹ̀ ògbò ẹ bàbá ẹ ràn mí lọ bàbá ẹ ṣe kínní ẹ kínní tó bá ti páàkì mọ́tò bá wọn ti pọ́n wọ́n ti sùrùbọ́ bí ìgbà tí ìrà sùrùbọ́ ṣúgà. bàbá ọlọ́run máa pò yín láti rí ẹ ọlọ́run ní ti rọ́mọdánà yìí lágbà máa ọlọ́run ti jẹ́ ká tó gbà míì. tó bá kàn kíkẹ́ bá tẹ̀ tẹnu àdúrà àdúrà làwọn á béèrè àbówó débi pé ẹni tí ń sagbe ńgbà tó ti di kọ́ ọ̀pọ̀ ọba kòkó mọ́wó wa ó tún lè ó tún lè ó tún lè jẹ mọ́tò rẹ̀ lábàrà pàm <laughs> níbi tí nǹkan lè fẹ́lómi ìdè tọ́kálá níbo la bá yàrá jábá Islam ọ̀fẹ́ kéèyàn máa sagbe wọ́n sì parọ́ mọ́ Ramadan oore ni Ramadan mú wa àgbọ̀dọ̀ sọ́wọ́ wa nù. ká máa fi ṣe ránu ká fi ṣe ẹ̀fẹ̀ ká sì ẹni tó ṣe pé à ń gbìyànjú lódì wọn bá gbogbo gbọ́ ìsọ yìí tí ti kàn wá ẹ má jẹ́ àmà sọ wàláì yẹn máa ní ìbàjẹ́bàjẹ́ tí wọ́n bá ń sí gbogbo ara yìí lọ́rùn wọn nílé ọmọ àmọ́ tí ti sọ ẹnu ẹ ọkàn àbùkù So ọlọ́run ẹlẹ́dàá ilẹ̀ ìdáwà kò tún wá sí kó lé wa dènà sáwọn àwa àti ọ̀dà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.